èpísẹ́lì ti paul àpọ́stẹ́lì sí àwọn ará kólósè orí kìíní. pọ́ọ̀lù àpọ́stẹ́lì jésù kristi nípa ìfẹ́ ọlọ́run àti tìmọ́tíù arákùnrin wa sí àwọn ènìyàn mímọ́ àti àwọn ará wa olóòótọ́ nínú kristi tí ó wà ní kólósè oore ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti Jésù Kristi Olúwa. Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti Baba Jésù Kristi Olúwa wa. Àwa sì ń gbàdúrà fún yín nígbà gbogbo. Nígbà tí àwa gbúrò ìgbàgbọ́ yín nínú Kristi Jésù àti ìfẹ́ tí ẹ̀yin ní sí gbogbo àwọn ènìyàn mímọ́ nítorí ìrètí tí a gbé kalẹ̀ fún yín ní ọ̀run nípa èyí tí ẹ̀yin ti gbọ́ ṣáájú nínú ọ̀rọ̀ òtítọ́ ti ìhìnrere èyí tí ó dé ọ̀dọ̀ yín àní bí ó ti ń so èso pẹ̀lú ní gbogbo ayé tí ó sì ń pọ̀ sí i bí ó ti ń ṣe nínú yín pẹ̀lú láti ọjọ́ tí ẹ̀yin ti gbọ́ tí ẹ̀yin sì ti mọ oore ọ̀fẹ́ Ọlọ́run ní òtítọ́ àní bí ẹ̀yin ti kọ́ lọ́dọ̀ Epafra ìránṣẹ́ ẹlẹgbẹ́ wa olùfẹ́ ẹni tí í ṣe olóòótọ́ ìránṣẹ́ Kristi nípò wa tí ó sì ròyìn ìfẹ́ yín nínú ẹ̀mí fún wa pẹ̀lú nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí kí ẹ lè máa rìn ní yíyẹ ní ti Olúwa sí ìwú gbogbo kí ẹ máa so èso nínú iṣẹ́ rere gbogbo kí ẹ sì máa pọ̀ sí i nínú ìmọ̀ Ọlọ́run kí a fi ipá gbogbo sọ yín di alágbára gẹ́gẹ́ bí agbára ògo rẹ̀ sínú sùúrù àti ìpamọ́ra gbogbo pẹ̀lú ayọ̀ kí a máa dúpẹ́ lọ́wọ́ bàbá ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹni tí í ṣe àwòrán ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo ohun tí ń bẹ ní ọ̀run àti ohun tí ń bẹ ní ayé èyí tí a rí àti èyí tí a kò rí wọn ìbáà ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún un òun sì wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan òun sì jẹ́ orí fún ara èyí nìní ìjọ ẹni tí í ṣe ìpilẹ̀ṣẹ̀ àkọ́bí láti inú òkú wá pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ nítorí dídùn inú baba ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀ àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo làjà lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébù rẹ̀ parí ìjà mo ní nípasẹ̀ rẹ̀ wọn ìbá ṣe ohun tí ń bẹ ní ayé tàbí ohun tí ń bẹ ní ọ̀run àti ẹ̀yin tí ó ti jẹ́ àlejò àti ọ̀tárí ní ọkàn yín ní iṣẹ́ búburú yín ẹ̀yin ni ó sì ti bá làjà nísinsìnyí nínú ara rẹ̀ nípa ikú láti mú yín wá iwájú rẹ̀ ní mímọ́ àti àìlábàwọ́n àti àìníbàwí bí ẹ̀yin bá dúró nínú ìgbàgbọ́ tí ẹ fẹsẹ̀ múlẹ̀ tí ẹ sì dúró ṣinṣin tí ẹ kò sì yẹsẹ̀ kúrò nínú ìrètí ìrere tí ẹ̀yin ti gbọ́ èyí tí a sì ti wàásù rẹ̀ nínú gbogbo ẹ̀dá tí ń bẹ lábẹ́ ọ̀run èyí tí a fi èmi Pọ́ọ̀lù ṣe ìránṣẹ́ fún nísinsìnyí èmi ń yọ̀ nínú ìyà mi nítorí yín èmi sì ń mú ìpọ́njú Kristi tí ó kù lẹ́yìn kún ní ara mi nítorí ara rẹ̀ tí í ṣe ìjọ èyí tí a fi èmi ṣe ìránṣẹ́ fún gẹ́gẹ́ bí iṣẹ́ ìríjú Ọlọ́run tí a fi fún mi fún yín láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ àní ohun ìjìnlẹ̀ tí ó ti farasin láti ayérayé àti láti ìrandíran ṣùgbọ́n tí a ti fi hàn nísinsìnyí fún àwọn ènìyàn mímọ́ rẹ̀ àwọn ẹni tí Ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ yìí láàrin àwọn kèfìrí hàn fún tí í ṣe Kristi nínú yín ìrètí ògo ẹni tí àwa ń wàásù rẹ̀ tí à ń kìlọ̀ fún olúkúlùkù ènìyàn tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo kí a lè mú olúkúlùkù ènìyàn wà ní ìwà pípé nínú Kristi Jésù èyí tí èmi ń ṣe làálàá tí mo sì ń jìjàkadì fún pẹ̀lú gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ tí ń fi agbára ṣiṣẹ́ gidigidi nínú mi. Kọ́lọ́sè orí kejì. Nítorí èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ bí ìwàyà ìjà tí mo ní fún yín ti pọ̀ tó àti fún àwọn ará Laodikia àti fún iye àwọn tí kò ì tí ì rí ojú mi nípa ti ara kí a lè tu ọkàn wọn nínú. No? bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún oyè tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi inú ẹni tí a ti fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí èyí ni mo sì ń wí kí ẹnikẹ́ni kí ó má bàa fi ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà nítorí pé bí èmi kò tilẹ̀ sí lọ́dọ̀ yín ní ara ṣùgbọ́n èmi ń bẹ lọ́dọ̀ yín ní ẹ̀mí mo ń yọ̀ mo sì ń kíyèsí ètò yín àti ìdúróṣinṣin ìgbàgbọ́ yín nínú Kristi nítorí náà bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀ kí ẹ fi gbòǹgbò múlẹ̀ kí a sì gbé yín ró nínú rẹ̀ kí ẹ sì fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ yín gẹ́gẹ́ bí a ti kọ́ yín kí ẹ sì máa pọ̀ nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dì yín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristi nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé ní ara ìyara a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára nínú ẹni tí a ti fi ìkọlà tí a kò fi ọwọ́ kọ kọ yín ní ìlà ní bíbọ́ ara ẹ̀ṣẹ̀ sílẹ̀ nínú ìkọlà Kristi bí a ti sin yín pọ̀ pẹ̀lú rẹ̀ nínú baptism nínú èyí tí a sì ti jí yín dìde pẹ̀lú rẹ̀ nípa ìgbàgbọ́ nínú iṣẹ́ Ọlọ́run ẹni tí ó jí dìde kúrò nínú òkú àti ẹ̀yin ẹni tí ó ti kú nítorí ẹ̀ṣẹ̀ yín àti àìkọlà ara yín mo ní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 àti bíbọ àwọn áńgẹ́lì lọ́ èrè yín gbà lọ́wọ́ yín ẹni tí ń dúró lórí nǹkan wọn nì tí ó ti rí tí ó ń ti ipa èrò rẹ̀ ní ti ara ṣe féfé asán tí kò sì di orí nìmú ṣinṣin láti ọ̀dọ̀ ẹni tí a ti ń ti ipa oríkèé àti iṣan pèsè fún gbogbo ara tí a sì ń so ṣọ̀kan pọ̀ tí ó sì ń dàgbà nípa ìbísí Ọlọ́run bí ẹ̀yin bá ti kú pẹ̀lú Kristi kúrò nínú ìpilẹ̀ṣẹ̀ ayé èé a ti ṣe tí ẹ̀yin ń tẹríba fún òfin bí ẹni pé ẹ̀yin wà nínú ayé má ṣe fọwọ́ kàn má ṣe tọ́wò má ṣe fọwọ́ bà gbogbo èyí tí yóò ti ipa lílò run gẹ́gẹ́ bí òfin àti ẹ̀kọ́ ènìyàn àwọn nǹkan tí ó ní àfarawé ọgbọ́n ní tòótọ́ ní ìsìn àti ìrẹ̀lẹ̀ àti ìpọ́n ara lójú ṣùgbọ́n tí kò ní èrè hàn nínú fún ìfẹ́kúfẹ́ ara. Kólósè orí kẹta. ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè kì í ṣe àwọn nǹkan tí ń bẹ ní ayé nítorí ẹ̀yin ti kú a sì fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run nígbà tí Kristi ẹni tí í ṣe ìyè wa yóò farahàn nígbà náà ni ẹ̀yin pẹ̀lú ò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ ní ayé run àgbèrè ìwà èérí ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́ búburú àti ojúkòkòrò tí í ṣe ìbọ̀rìṣà nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí nígbà tí ẹ̀yin sì wà nínú nǹkan wọ̀nyí ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú ìrunú àrankàn ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò ní ẹnu yín ẹ má sì ṣe purọ́ fún ẹnìkejì yín ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀ ẹ sì ti gbé ọkùnrin titun nì wọ̀ èyí tí a sọ di titun sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa níbi tí kò lè sí eléni àti jù ìkọlà àti àìkọlà aláìgbédè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 ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo kí ẹ máa kọ́ kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa fi orí ọ̀fẹ́ kọrin ní ọkàn yín sí Olúwa ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa ẹ máa fi ọpẹ́ fún ọlọ́run baba nípasẹ̀ rẹ̀ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ó ti yẹ nínú olúwa ẹ̀yin ọkọ ẹ máa fẹ́ràn àwọn aya yín ẹ má sì ṣe korò sí wọn ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ ti àwọn òbí yín ní ohun gbogbo nítorí èyí dára gidigidi nínú olúwa ẹ̀yin baba ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú kí wọ́n má bàa rẹ̀wẹ̀sì. ẹ̀yin ọmọ ọ̀dọ̀ ẹ ti àwọn olúwa yín nípa ti ara ní ohun gbogbo kì í ṣe ní àròjúṣe bí àwọn aláṣẹ wù ènìyàn ṣùgbọ́n ní òtítọ́ inú ní ìbẹ̀rù ọlọ́run ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún olúwa kì í sì ṣe fún ènìyàn kí ẹ mọ̀ pé lọ́wọ́ olúwa ni ẹ̀yin ó gba èrè ogún nítorí ẹ̀yin ń sin olúwa Kristi ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣe àìṣòdodo yóò gbà á padà nítorí àìṣòdodo náà tí ó ti ṣe kò sì sí ojúṣàájú ènìyàn. Kólósè orí kẹrin. ẹ̀yin olúwa ẹ máa fi èyí tí ó tọ́ tí ó sì dọ́gba fún àwọn ọmọ ọ̀dọ̀ yín kí ẹ sì mọ̀ pé ẹ̀yin pẹ̀lú ní olúwa kan ní ọ̀run. ẹ máa dúró ṣinṣin nínú àdúrà ìgbà kí ẹ sì máa ṣọ́ra nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ju gbogbo rẹ̀ ẹ máa gbàdúrà fún wa pẹ̀lú kí ọlọ́run lè ṣí ilẹ̀kùn fún wa fún ọ̀rọ̀ náà láti máa sọ ohun ìjìnlẹ̀ Kristi nítorí èyí tí mo ṣe wà nínú ìdè pẹ̀lú kí èmi kí ó lè fi hàn gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti máa sọ ẹ máa rìn nípa ọgbọ́n sí àwọn tí ń bẹ lóde kí ẹ sì máa ṣe ìràpadà ìgbà ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó dàpọ̀ mọ́ oore ọ̀fẹ́ nígbà gbogbo èyí tí a fi iyọ̀ dùn kí ẹ̀yin kí ó lè mọ̀ bí ẹ̀yin ò ti máa dá olúkúlùkù ènìyàn lóhùn gbogbo bí nǹkan ti rí fún mi ni tí kíkù yóò jẹ́ kí ẹ mọ̀ arákùnrin olùfẹ́ àti olóòótọ́ ìránṣẹ́ àti ẹlẹgbẹ́ mi nínú Olúwa ẹni tí mo ti rán sí yín nítorí èyí kan náà kí ẹ̀yin lè mọ̀ bí a ti wà kí òun kí ó lè tu ọkàn yín nínú pẹ̀lú Onésímù arákùnrin olóòótọ́ àti olùfẹ́ ẹni tí í ṣe ọ̀kan nínú yín àwọn ni yóò sọ ohun gbogbo tí a ń ṣe níhìn yìí fún yín Arístákù ẹlẹgbẹ́ mi nínú túbú kí yín àti máàkù ọmọ arábìnrin bánábà nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gba àṣẹ bí ó bá sì wá sọ́dọ̀ yín ẹ gbà á àti jésù ẹni tí a ń pè ní jústù ẹni tí í ṣe ti àwọn onílà àwọn wọ̀nyí nìkan ni olùbáṣiṣẹ́ mi fún ìjọba ọlọ́run àwọn ẹni tí ó ti já sí ìtùnú fún mi epafra ẹni tí í ṣe ọ̀kan nínú yín ìránṣẹ́ Kristi kí yín ó ń fi ìwàyà ìjà gbàdúrà nígbà gbogbo fún yín kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run nítorí mo jẹ́rìí rẹ̀ pé ó ní ìtara púpọ̀ fún yín àti fún àwa tí a wà ní Laodikea àti àwa tí a wà ní Hírápólì Lúùkù oníṣègùn olùfẹ́ àti Dema kí yín ẹ kí àwọn ará tí ó wà ní Laodikea àti Nimfa àti ìjọ tí ó wà ní ilé rẹ̀ nígbà tí a bá sì ka ìwé yìí láàrin yín tán kí ẹ mú kí a kà á pẹ̀lú ìjọ Laodikea ẹ̀yin pẹ̀lú sì ka èyí tí ó ti Laodikea wá kí ẹ sì wí fún Akipu pé kíyèsí iṣẹ́ ìránṣẹ́ tí ìwọ ti gbà nínú Olúwa. No kí o sì ṣe é ní kíkún ìkíni nípa ọwọ́ èmi Pọ́ọ̀lù ẹ máa rántí ìdè mi kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú yín àmín.